Ǹjẹ́ ànábì sí òjíṣẹ́ ànábìwà Mọ̀hánmà sọ́lọ́bà àríwọ̀sẹ́lá. Ó ní ìgbà wo ló wà láàrin wọn, ó tó tọ́lọ̀ wá pé ní sí o, àti wá fún ẹni gbogbo ọ̀rà wọ̀ àti sẹ́ fi ànábì ọlọ́run. Alhamdulillah wa salatu wa salam ala nabiyyina Muhammad wa ba'd. Ọpẹ́ fún ọlọ́run ọba àlá, ọ̀rọ̀ àṣẹ fún ànábìwà Muhammad sọ́lọ́bà àríwọ̀sẹ́lá. Ọlọ́run ọba kí ọmọ sáàgbà ọpẹ́ wa alájọkọ̀ soso ọlọ́run bàbá eye àsìkò tí ó wà láàrin ìjẹ́ ànábí àti ìjẹ́ òjúṣẹ́ àwọn àfáà máa ń sọ nínú tíra ó tẹ̀já sí pé ní kèsè pé ẹnu wọn kò lérí àsìkò kan pàtó so àmì tí ó jẹ́ tí ó lékè jùlọ àbí ìtọ́jẹ́ ojú òṣùwọ̀n jùlọ mi ò rántí for now láti lè sọ pásìkò báyìí ni àmásìkò ń bẹ láàrin méjèèjì tó sì pé ẹnu òkò ní orí ẹ̀ wọ́lá ọ̀tá aláàlá. wọ́n ní ara àwọn ohun ya sọ pé àwọn ènìyàn mìíràn bá ti ṣe ẹ̀dá ara àwọn àjọyọ̀ ṣe ìrànwọ́ lára àṣetọ́ ìmọ̀ ti ṣẹ̀dá lọ́wọ́ ṣẹ̀dá wọn ọlọ́run ti jẹ́ kọ́ yé wa pé àṣetọ́rùn ni òun ni abòlìjẹ́nì ó ti yé ọlọ́dẹ̀sán ọ̀nà kùránì pé wà káàní mẹ́nà lìjẹ́nì ó jẹ́ kan lára àwọn kíni àwọn àlìjẹ̀nù ṣòwòrán tó yẹ wa bàbá tí wọn òun ni èṣù bàbá tí wa òun ni kíni anábìwa adam alayhi salatu wa salam wọn lọ tá a. náà àdìlà tí ó ṣì lè láyé àwọn béèrè

ẹni tọ́lọ mú wọ́ọ̀ olùsìnlọ́run kìí sàmúnábí o olùsìnlọ́run ó sì jẹ́ kanú àwọn àfá àwọn ìyẹ̀wó dí ìkanú àwọn àfá àwọn ìyẹ̀wó dí ni tó ṣe pé ọ dá ẹ̀sìn anẹ́bì musámà ó sì dúró tì torí pàtàkì náà ó dẹ́ ní kìí pé àwọn tí wọ́n ń ṣe jù àbáwọn tí wọ́n ṣe kírísítẹ́nì kéṣe gbogbo wọn ni wọ́n fi bẹ́ẹ̀ di ẹni àánú àmọ́ pọ̀lọpọ̀ nínú wọn ní kíni lẹ́ni àánú àwọn kan sì ń bẹ tí wọ́n dúró ti ìpìlẹ̀ bó jẹ́ pé lónìí náà ni àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ni kò dúró ti ìpìlẹ̀ ànábì àwọn díẹ̀ ló ṣe kíni ló dúró ti lára àwọn tí wọ́n dúró ti ìpìlẹ̀ ẹ̀sìn ànábì musa jọ̀nà lọ́hùn ní naufal látara pé wọ́n wá rí i pé ọ̀rọ̀ tiẹ̀ yàtọ̀ nílùú lùmọ́kà ó ti yẹ kó ibà wọn ṣẹ́ bọ́ ń sì mọ fẹ́ lo tó wà nínú tíra tí ń bẹ nínú old testament tí wọn so ní ó fà tí náà àkọ́díjà fi mú ànábì lọ sọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ so kó lè sọ tí ó bá rí sí gẹ́gẹ́ bí ẹni tó ṣe kíni ẹ̀rí pọ́lọ̀ sọ fún aná alukùnrin pé fásitì àlù àlà dékèrè nǹkan tó la tààlà mọ́ni ọlọ́run ní pé ká lọ dé lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ táwọn ọ̀bá mọ̀ tó kálọ dé lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ táwọ̀ bá ṣe kíni táwọ̀ bá mọ̀ tọ̀ àwọn wo lọ́lọ́run bá ń júwe sínú kùránì bẹ́ẹ̀ àwọn bani israel ni àwọn alùkìtàbù ayé àyè torí àwọn alùkìtàbù ló fi sọ kalẹ̀ ipe ìta sọ fún yín ìtẹ̀yìn ọ̀bá mọ̀ ẹ lọ bèèrè lọ́wọ́ yẹ̀wúdí àti nàṣọ́ra àwọn tó jẹ́ àfa àwọn tí wọ́n ń lo tó wà nù tíra àwọn nípìnlẹ̀ tí wọ́n ọ̀dẹ̀ parọ́ tí wọ́n ọ̀dẹ̀ lo tó ti yí padà nínú òwe wọn ẹ lọ bèèrè lọ́wọ́ wọn tẹ̀yìn ọ̀bá mọ̀ ń tà ń sọ yìí àwọn ẹgbẹ́ ọlọ́run torí ẹ sọ ayà yẹn kalẹ̀ torí ẹ lára ẹ náà ni kọ̀díjà náà ṣe òkú tẹ́lẹ̀ báyà yẹn ti sọ kalẹ̀ jẹ́rẹ̀ lọ́hùn so òun náà ti rí pé nínú àwọn ilé nínú àwọn alòdékèrè ni nínú àwọn tí wọ́n ní mímọ̀ ni ó ti yé nípa ọlọ́run ló fi ṣe kíni ló fi mú lọ ló fi máa ẹ̀rí pé a máa rọ́ àlá ó ti anábíwa muhammad zikini ọrọ̀ àlá anábí yusuf rọ́rọ̀ àlá tí a bá láwọn ẹ̀mọ̀ kan ni ìyẹn lè rọ́ àwọn àlá ń gbà mí bó ti jẹ́ pé àwọn èèyàn fi ń túyàn jẹ ní sí lọ́pọ̀lọpọ̀ ni àmọ́ kò túmọ̀ sí pé ẹlòmíì ò ní mọ̀ nípa kìnní yẹn gẹ́gẹ́ bá bá béèrè béèrè lọ́dọ̀ àwọn àfẹ́sẹ̀ nísìn só túmọ̀ fún wọn wo sẹ́ni àwọn nǹkan tó ti mọ̀ kọ̀ọ̀kan náà gbàtọ́ yẹ kó ti sọ fún ànábì ànábì ti sọ fún nípa bí ó ṣe rí nǹkan yẹn bí nǹkan yẹn ṣe bá sọ̀rọ̀ ọbẹ̀ tó sọ ayà tó kà fún pé kà pẹ̀lú orúkọ ọlọ́run ọba rẹ ọba tó ṣe pé kí òun lọ́dà àwọn èèyàn ló fáwọn ènìyàn nímọ̀ ó ti àwọn òbí náà ìdí ń sọ yìí ọba tó rán musa ó ti òun náà ni wọ́n ń sọ táwa ń sìn tóun náà ń sìn jọ́nà lọ́wọ́ tọ́wọ́ kó òun ò sin ẹ̀lòmí kọjá ọlọ́run ọba lójú kọ́ gbọ́n kan yẹn yé ẹgbọ́n tí mo sọ báyìí sọ́wọ́ lọ ta ara rẹ̀. lára tí arábìnrin wọn gbé ẹni pé nàná kọ́ mi jà tí wọ́n sọ̀rọ̀ lójú ẹ̀ ayélujára mi ni màá tó wá ní ẹ̀rọ mi màmá mi ó ti mọ síńtọ̀ táwọn anábẹ́rẹ́ wọn máa rí ní àbí òsì máa ń yẹ pẹ̀lú ìgbà tó máa ń gbé ìdájọ́ ìgbà ìnáwó Bára mọ̀ lọ bóyá lọ sọ́kẹ́ tó ti bọ́ lẹ́nu ẹ̀gbọ́n ẹ̀ lọ lọ fún ẹni yẹn náà. Tó ń tí náà wà náà ti bọ́ lẹ́nu ní pé báwọn náà wà ti dé o báyìí báyìí báyìí ní wọn máa rí onínọ́mbà sọ̀rọ̀ tí ó yá wọn ṣẹ́ o náà. bákan náà ìbéèrè tí ó fún wa ní ìgbé wọn nígbà tí ẹ ṣàlàyé fún wa bí àlejò àwọn àmọ́ ṣe lọ ẹni nígbà tí ó dé mọ́tìlá aṣọ ẹ fún àwọn àwọn ànábì ọlọ́run bá níbẹ̀ bákan náà bàbá tó ń lọ sánmà ẹ pàdé àwọn ànábì sánmà kọ̀ọ̀kan wọ́n á lè dé a ní afẹ́fẹ́ àlàyé fún wa lórí ọ̀rọ̀ tí ara bọ́dì báyìí lẹ́gbẹ̀ẹ́ ló dé ọba ló dé ẹni àbí ara mi. èyí tó wà nínú àkọọ́lẹ̀ ṣe kó sí ànábì gbé bọ́dì lọ bọ́dì lànábì gbé lọ ó ti bọ́dì lànábì gbé lọ bọ̀ àwọn ànábì ọlọ́run tó wá kírun fún ni àkọọ́lẹ̀ ló kírun fún wa ni pọ̀ ká tú iṣu dé sàlẹ̀ kòkò pé ṣé bọ́dì ni àbí bọ́dì kan àwọn ọmọ yẹn àbí ètò súnmọ́ náà ni kí bọ́dì wọn náà lọ́dún kí ni ló máa ètò súnmọ́ náà but ìtọ́rọ̀ nínú àkọọ́lẹ̀ ni pé ó kírun fún wọn so ìpìlẹ̀ náà wá ní pé bọ́ọ̀lù lèyàn ti gíní lèyàn ó kírun fún àti ẹ̀mí so iye tó súnmọ́ nù but a nídìí ká ṣe ìyẹn lọ́kọ́ kára nídìí nítorí gbàgbọ́ wa di jùlọ òun ni pé sí nǹkan yẹn ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ mo rò pé yóò báyìí nísìn so ọlọ́run ló sì ní káwọn nábì ọlọ́run bá wọn ti dá padà sáré wọn ibi tẹ́ wà èyí tó wà nù sáré òun ló ní kọ́ wá èyí tó wà lókè sẹ́mọ̀ òun ló ní ọ́ ṣe kíni ló ní ọ wá so ọlọ́ọ̀ta ọlọ́run. 呃，包括什么叫什么任务？那当然，我们这个这个是经常会干的。Anasu èèyàn ni wọ́n pè bẹ́ẹ̀, a tún máa ń pè ní Yinsu, ó ti yé, a ní àwọn èèyàn ẹni tí máa ń gbàgbé ni, ó ti ní sàwọn èèyàn máa ń bóyá fẹ́ ti náà ni wọ́n ẹ̀ẹ̀na sí àmọ́ kò súnmọ́ bẹ́ẹ̀ tán kò jẹ́ ni kò súnmọ́ bẹ́ẹ̀ san torí pé tó bá yẹ ló ti wá dàrẹ́ẹ̀tì ni ọyẹ kọjẹ́ ànásì lọ́yẹ kọjẹ́ sàmọ́ ti ní ànásù ó ti gba dómọ̀ dàrẹ́ẹ̀tì kò ní yáwọ́mọ̀dì so kò lè jẹ́ pé láti bẹ̀yẹn ló ti wá tó bá jẹ́ náà nìyẹn kọ́lọ́kàn pè wá lẹ́yìn ó pè wá hàn so kọ́lá ọ̀tá àti pé ìtàn owó rọ̀ masjid al-kuba eh, masjid al-kuba òun ni masilasa níbi ọkọ dé nígbà tí ó ń bọ̀ láti lu mọ́ka níbi tó ọkọ̀ gúnlẹ̀ sí ó ti yé nígbà tó wọ̀ lu mọ́ka báyìí òun ni masilasi yẹn òun jẹ́ ààyè tó wà létí ìlú mọ̀dínà jọ́nà lọ́wọ́ ó ti yé wọ́n lọ sínú àwọn ìdílé àwọn kan ṣùgbọ́n ànábì lọ sí ìbẹ̀rẹ̀ ànábì ọkọ̀ fi mọ́síláṣí lọ́lẹ̀ sí ni wọ́n ti kí lẹ́yìn ìgbà yẹn ànábì ẹsẹ̀ wá wọnú lọ láwọn ìgbà tó ti lọ àwọn ọjọ́ kan ní mọ́síláṣí kò bá akọ́mọlájọ́ ọkọ̀ lùmọ̀dé náà wọn ni kẹ́ni mọ́síláṣí kò bá yẹn ó sì wà ní etí ìlú ọ wà ní etí ìlú so nígbà tí ọ fẹ́ lànàbì padà sí kẹ́ni lọ padà lọ sínú òlu gangan lẹ́yìn bí ọjọ́ mélòó kan lọ́sọ̀ wà lọ fi ní mọ́síláṣí ṣe gangan lọ́lẹ̀ wọ́n lọ́ọ́ ta rẹ̀. Yeah kí ló bá san àwọn olùdarí akẹ́kọ̀ọ́ wa nílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. Bákan náà ìbéèrè tó béèrè pé ó ní ẹ̀bá bádìsì kan lẹ́ẹ̀kan gbígbé àdébí wa àwọn ọmọ sọ̀rọ̀ wa àlọ́ sí táwọn èèyàn ń sọ ẹjọ́ bí ẹ̀rọ bí làwọn wà níbi. Ó ní wọ́n padà mẹ́sàn yìí pé nígbà tí yà níbi wà ní sọ́fà ohun ló rẹ̀ tó de ìtọ́mọ orí. Ṣé náà lérí pé abẹ ní rọ̀bílẹ̀ àwà nìna ẹnu àwọn àpòkò ní eré ẹ̀ ó ti yé ẹgẹ́gẹ́ èyí tó kílẹ̀ ní pé ọjọ́ monday ní ọ̀sẹ̀ gẹ́ni wọ́n bí àmọ́wàdúlẹ̀ àwà ní ìyẹn ẹnu òkò ní orí yẹn but ó kò pé rọ̀bílẹ̀ àwà lókù ó ti yé nísìn rọ̀bílẹ̀ àwà lóṣẹ̀ ìyẹn kílẹ̀ bẹ́ẹ̀ so wọ́n láwọ́ tá a la rẹ̀. àwọn tí a gbọ́ wa ẹni tó máa ń sọ ẹjọ́ bí àárín nínú wa ajásí pípò sọ ẹjọ́ bí wọ́n ṣe òkú ànábì òun ló ṣe bí àjọ bí ajá ọgbọ́n lórí olùbéèrè bá béèrè pé ṣé anábíwá mahama sọ̀rọ̀ wá rí wọ̀sá nígbà tẹ́ sọ pé ó sọ fún àbúbákì pé tó bá já sí pé mo jẹ́ ṣé àbúrò pé tí kò sí ọ̀rẹ́ àgbà lórí pẹ̀lú gbólóhùn yìí. قل تبا بني لو كنت متخذا خليلا لاتخذت ابا بكر خليلا تبا ما بين مو نكان ní ọ̀rẹ́ ayò ní ìbá mú àbúbákìrì ní ọ̀rẹ́ ayò so wọ́n á bẹ̀rẹ̀ pé ṣé àbúbákìrì sọ̀rẹ́ ayò rẹ̀ ni ọ̀rẹ́ ayò rẹ̀ ni àmọ́ gbólóhùn alhulila gbólóhùn yẹn ni a ní yorùbá mi ta lè fún ju ọ̀rẹ́ ayò lọ náà ni nínú yorùbá wa àtẹnitọ́jọ́ rẹ̀ tímọ́tímọ́ ó ti yé ọ̀rẹ́ yàn tó jẹ́ àsọ̀dí kò ní àkíkí ọ̀rẹ́ tímọ́tímọ́ là ń pè lọ́rẹ́ ayò so kọ̀nílù náà ni àwọn yorùbá gbólóhùn tá a máa ń pè náà nìkan ni ọ̀rẹ́ ayò ni àmọ́ àlùkùnlà ó ti ó ju àsọ̀dáàkù lọ àsọ̀dáàkù lọ sọ̀dáàkù tẹ bá jọ ní láàrin ara yẹn ó ju kùnlà jù lọ ìyẹn ni pé ìjẹ́ ọ̀rẹ́ tọ́jọ́ pé sọ̀díkù sí khalilu ni khalilu ju kí ni lọ sọ̀díkù lọ ṣe tí mo fi báyìí nísìnyí àmọ́ àyọ̀bá nígbólóhùn ìdájọ́ kí ni tá a fẹ́ fún jù yẹn lọ ló já sọ ọ́ bẹ́ẹ̀ èèyàn méjì náà ló lè jẹ́ khalilu láyé anabiwa muhammad sallallahu alaihi wasallam àti kẹ́ni àti anabiwa ibrahim alayhi salatu wasallam àwọn méjì nìkan náà lè jẹ́ ẹlòmíì ò lè jẹ́ ó ti yé àmọ́ tó gbé yòbó ní ta fẹ́ fi tújú gbólóhùn yẹn lọ so òun là fi sọ pé ọ̀rẹ́ ayò ní ayò mo kẹ́ gbọ́lé wọ́n lọ́ta lára olùdíje pé àmì àmì àdúgbò àwọn ọmọsọ̀rọ̀ àyọ̀sọ̀rọ̀ wọn gbàgbọ́ lọ́jọ́ mọ́lẹ̀ ó ní ọjọ́ tí wọ́n bí òun lọ́jọ́ mọ́lẹ̀ ó ní ṣe bó ṣe ń gbàgbọ́ lọ́jọ́ mọ́lẹ̀ tí ó ti máa lórí náà ṣe ọjọ́ ìyá rẹ̀ fún ara rẹ̀ pẹ̀lú pé ó gbàgbọ́. ànábì ò sọ pé òun sọjọ́ ọ̀bí àmọ́ nítorí ìdí tóun fi ń gbàgbọ́ lọ́jọ́ yẹn ó nítorí pé wọ́n bí òun jọ yẹn náà ni kọ́dọ̀ tó sọ̀dí mi náà ó ní wọ́n máa ń kó iṣẹ́ rí wa lọ sí sánmọ̀ lọ́jọ́ yẹn so tó wá jẹ́ kó bá sọ pé àtẹ̀gbẹ̀gbà pé ẹyọ kan lọ sọ pé torí kí wọ́n bí lọ́jọ́ yẹn ni tá a bá pè ní mọ́lódì rẹ̀ kì í sayẹyẹ ìtí ń jẹ́ tí ń jẹ́ eh, bẹ́ẹ̀dì ní ayẹyẹ àbí kì í ṣe ayẹyẹ but a lè sọ pé ìrántí pé wọ́n bí níbi ń ṣe náà sáwọn náà wà lè máa mú ọjọ́ tiwa náà ká máa ṣe kíni ká máa mú pé wọ́n bí mi lọ́jọ́ sunday wọ́n bí mi lọ́jọ́ monday wọ́n bí mi lọ́jọ́ wednesday ká máa ṣe àlè ṣe torí pé tó bá jẹ́ pé tó lóore ni àwọn sọ̀hábà náà ṣe yẹn ni wọ́n ó ṣe é ó lọ́jọ́ fẹ́ bí àwọn sọ̀hábà náà lọ́jọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn náà mú ọjọ́ monday nìkan láti gíní ni wọ́n mú torí pé ẹ̀sìn la fẹ́ fi àwẹ̀ yẹ sí kébé kálukú káka òkè ọjọ́ tí wọ́n bí mi nìkan ẹgbẹ́ tí mo sọ ní sí ìyẹn rẹ̀ ti jẹ́ ó síwà látọ̀dọ̀ ànábì nìyẹn àríkọ́sí látọ̀dọ̀ ànábì nù torí ẹ̀tọ́ bá rí pé mọ́lúdì ni ọ̀dà ìyẹn náà ní kọ́ ọmọ bí ṣe mọ́lúdì rẹ̀ wọ́n fi kàn mí ṣe máa gbàwẹ̀ nìkan ó sì tó gbọ́dọ̀ dáyẹyẹ rẹ̀ lọ́jọ́ yẹn tó bá lọ ń gbá ẹ̀rọ wá lọ fẹ́ dá ẹyẹ rẹ̀ lọ́jọ́ ẹ̀rọ tó ti di fídíà torí pé ànábì ní kéésà ẹyẹ fún ọkàn máa gbà rẹ̀ lásán ipò òfin sin lọ́wọ́ bàálà mo rò pé n tá a sọ yíwá wọn lọ ta ara rẹ̀. olùdíje tó lè pè é ìgbà tí àdúrà mahamma sọ́wọ́ bá lè wọ̀sára pẹ̀lú àgbáríwá ìlú gbogbo wọ́n ti lẹ̀ ìgbà ẹ̀rọ ní èdò ló fún àgbábí ìjẹ̀yìn àbí àgbàdì ọ̀rọ̀ ẹ̀mí kẹsẹ̀ tí ó fẹ́ lálàáfíà lójú méjèèjì ó ti ráì kẹsẹ̀ kan tọ́fẹ́ sí kíni lálàáfíà lójú méjèèjì wọ́n máa ń sọ a máa rí ẹ̀ṣẹ̀ rẹ̀ fínrin so àràwọn àpá tí wọn ní sàyẹn sí tí ó lẹ́sẹ̀ lẹ́dọ̀dọ̀ ànábì so nínú àwọn ti kà àrí tó rí ànábì torí pé àìmọye ìtàn òun náà ni sọ ibi tí wà ń bẹ ń rẹ̀ ní àtà ní pé ẹnìkan ó dífá fún wọn ó ni kò sí ìyẹn òtí ìyẹn ní ìyẹn àwọn àkíkó wọn ti fẹ́rẹ̀ lẹ́bẹ̀ kò sí tọjọ yẹn tó ti yé pé ẹni wọn wá mẹ́ gbogbo ráwọn àwọn ọmọ sọkọlọ bá sọ a wọ́n lè wọ́n fi wàjírí wọ́n fi pàdé àrẹ́bí ó ní wọ́n sọ lọ́nà kan ló tọ̀lá agbábọ̀ àríyá títí tó fi dé gbẹ̀yìn ó ní sí ọ̀rọ̀ yẹn sódòdó ni àbí ìrọ́. ìrọ́bù fún ni etí àwọn alimuhakeko nínú ẹ̀rọ ìlànà ìsọ nínú àwọn tí wọ́n mọ̀ tààrí tí wọ́n sì mọ sánàdù àwọn ìtàn wọ́n fi rinlẹ̀ pé òjísé ọlọ́wọ́ ọba àwọn olùlọ ẹ̀ sọ́lá àlùmọ́sálàmù wọn ò lọ pàdé ẹ̀ lọ fi pàdé ànábì ní ìdà ìtẹ́ fi pàdé ànábì ní kíni ìdà kọ̀dọ̀ sí ìtẹ́ fi dà yẹn sí fi pé láti máa fi sọ fún ànábì pé àwa ń bẹ pẹ̀lú ẹni tó ní ọmọ sọ̀rọ̀ nínú pé so kó ní pàpá dókè ọmọ gbogbo wọn mú dàbí pàdé ànábi wa muhammad sallallahu alaihi wasallam so wọn ò lòlò lọ bá ànábi wa muhammad orin dáṣẹ ni wọn kọ yẹn orin yẹn orí bẹ ń bẹ nínú orin yẹn tán ni pé tọ́lá alibadiru aleyna mi sani yẹtìlwada wọn ni sani yíya yẹ pé ànábi yẹ pé òṣùpá ọjọ́ kẹrìndínlẹ́ ayọ̀ sáwọn láti bí ààyè tá à ń pè ní sani yíya wọ́n ní àyè yẹn kọ́ ni ànábì gbà wọlé tàníyà kọ́ ni kíni ànábì gbà wọlé hara ni ibi tánàbí gbà wọlé kọgbà tàníyà wọlé so ajẹ́pọ̀ ni ẹgbẹ́ fún ẹ̀sùn gẹ́ni ẹ̀rọ ńlá nìkan wọlé gbà ìlànà nàbí yọjú sí láti àyíṣàníyà àyíṣàníyà ikọ̀ ìbẹ̀kọ̀rọ̀ nàbí gbà wọlé nínú madina so torí ẹ̀kọ́ sí tọ́jọ mọ́ pé wọ́n wá fìlù pàdé anabiwa muhammad sallallahu alaihi wa sallam àmọ́ àwọn èèyàn lọ pàdé tọ́ inú wọn sì dùn pé àwọn rí ojúṣe ọlọ́run ọba so wọ́n lọ kọ́ bàjẹ́ ajẹ́kọ́ wọn lọ fìlù pàdé rẹ̀ gan-an kìí sẹ̀rí fún yín kìí sẹ̀rí torí pé àlejò tí wọ́n náà ló bọ̀ tó bá ráwọn èèyàn tí wọ́n se nǹkan kò ní sáré máa kọ́ fún wọn ojú àlejò ó dúdú àbí kò ní sáré máa lọ bí báyìí mọ̀ sí báyìí mọ́ náà yóò dàbí pé kò tiẹ̀ fi kí mọ̀ sí dáwà gangan tó ti yé níta béèrè ni pé wọ́n fi lù rẹ̀ tábàtì fi lù rẹ̀ ní sí lẹ́yìn ìgbà tánàbí dé lùmọ̀dé náà tí ó di pé ó ti dára lé sí wọ́n tó lùlù bẹ́ẹ̀ àbí wọn lùlù mọ́ wọn lùlù mọ́ kò sí ẹ̀ lè rí ìhun mọ́ tá a bá ti gbà pé ìyẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà yẹn àti pé kò wá ṣẹlẹ̀ ó ti ẹni tó làkàtà bàtà kọ ní nípa rẹ̀ ó pè ní tọ́lá alìbádìrò àlẹ́yìnà ló pè so ó dẹ̀ sọ gbogbo àwọn tàríkù yẹn lórí kìnìyàn ó dẹ̀ gba gbogbo àwọn kìnìyàn dà so pẹ̀lú àwọn ẹ̀rí tí ó rìnlẹ̀ ọlọ́ta alára tí ó fi dásí pé wàhálà ṣẹlẹ̀ nípa tí ń gbọ́ lọ́wọ́ látúnwà náà tí ó kí ní ìpìlẹ̀ ìlúgbà àti pé alópọ̀ gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé wọ́n kà ní àmì kàábà yìí a mọ gbogbo àwọn ọ̀nà ìwé ṣe pọ̀ fi lórí àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àwọn kọ́mẹ́ntì látọ̀ yìí. wọn ọmọ ti kàábà náà wọn kàn lọ pa wọn anabi wa ismail anabi ibrahim kìí ṣe lọ́kọ́ kàábà nípìnlẹ̀ náà ẹ̀rì pé tó gbé ismail débẹ̀ ó lóun síbi ilé rẹ ọlọ́run ọba àlá ó dúró kílé yẹn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kí ibrahim tó débẹ̀ ibrahim kan wàá tún kọ́ni àti ismail wọ́n sì yẹ́rù fáwọn ibrahim alkọ̀wáì dàmínà libait ibrahim wa ismail kọ̀wáì dàmínà libait tọ́lọ́run ọba àlá àsọnù kọ́ra so wọ́n kàn wàá tún kọ́ni wọ́n bá ń bẹ̀ ni àwọn kan láàmú láìka lọ́kọ̀ọ́ àwọn kan nígbẹ́ ni àkàn láì màláìkà lọ́kọ̀ gbogbo ẹni tó bá wulẹ̀ kọ́ ilé ọlọ́run sáà ni àbí ọlọ́run sì pè é rẹ̀ so mọ́sídìrì là á sọ mọ́sílátà ànábì ọlọ́run bá ti sin lọ́wọ́ bá mẹ́ ànábì tó pọ̀ jù níbi tánábì ti jáde jù láàrin àbàní israel láàrin kí mo pé àbàní israel ni mọ́sílásì yẹn lọ́pọ̀lọpọ̀ wọn lò láti kírun wíwá ní sàásọ ànábì ibrahim mọ́sílásì yẹn lólò ànábì yakub mọ́sílásì yẹn lólò ó ti yẹ isaac mọ́sílásì yẹn lólò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ànábì ọlọ́run àti ọlọ́run ti ọ̀dárúkọ wọn náà kọ̀ọ̀hán torí pé bàní israel ló ń lá ànábì ọlọ́run ọba jù ló ní ànábì ọlọ́run ọba jù wọ́n lè pa ànábì ọlọ́run mẹ́wàá lọ́jọ́ kan náà wọ́n pa ànábì ọlọ́run mẹ́wàá ní kíni lọ́jọ́ kan náà àwọn ní ńlá ànábì ọlọ́run ọba jù torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n ṣe kíni ni wọ́n lò mọ́sá náà lọ nígbà tó kọ̀ ní mísírọ̀ òun ibẹ̀ lọ padà sí ibẹ̀ ló ti lọ jagun torí pé ọlọ́run ní kọ́kọ́ rà síbẹ̀ látàrí ànẹ́bí yusuf làwọn bàní israeli ti kú ní kíni ni wọ́n ti kú ní jerusalem náà ti wá sí misra gbàtà ànẹ́bí ànẹ́bí yusuf tó ti di aṣíwájú tó di olórí nílùú misra ní egypt ni ànẹ́bí tọ́jẹ́ bàbá rẹ̀ yacob òun àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n jọ wá sílùú bí wọ́n sì fi ìlú kíni ìlú jerusalem lẹ́nu wọn sí misrọ̀ ìbẹ̀yẹn náà tó fi rírí pa ní ní jerusalem mọ́ kálukú tí wọ́n wà ní misrọ̀ ó ti yé nígbà tó yá tọ́lọ́wọ́n ọba aláàánú kí wọ́n gba kí kí ànábìwá musa ó dé lọ́padà pàfẹ̀rẹ̀ àrùn gbàtọ́lọ̀ pàfẹ̀rẹ̀ àrùn ló kó àwọn akíni màbà ní ìsìnlẹ̀ látara kí wọ́n sá gbà tí wọ́n sá fún fèrè àwọn lọ́lọ́ padà pa fèrè àwọn àti sínú kíni sínú omi gbà tí wọ́n sá tí wọ́n kọjú omi ọlọ́run ní ọyọ ìmọ̀ lọ sí ibi wá tẹ́lẹ̀ wọ́n padà sí jerusalem jerusalem yẹn ni wọ́n fẹ́ wọ̀ náà fẹ́ jagun bẹ̀ la wọ́n bá ní israel ní pé àwọn ò ní wọ́ bẹ̀ àwọn káyọ̀ ti gbalẹ̀ wọ́n ti ń lo ìlú àwọn òsì lọ́wọ́ ọba ọlọ́wọ́ ni ẹ̀wọ́ bẹ̀ kẹ́ lọ bá wọn jagun wọn ní àníwọ̀ bẹ̀ musa ìwọ àtọ́ lọ́wọ́ ọba rẹ̀ ẹ máa lọ ẹ lọ jà níbi táwọn ó jókòó sí làwọn dé yìí bẹ́ẹ̀ bá jà tán tẹ bá fẹ̀mí ara yín wéwu tán ẹ wá bá wa àwọn oṣù kẹ́ni kọ́lọ̀ ọ̀bọ tó wá dáṣẹ̀ rí àfún wọn pé ẹ̀ẹ́n ẹ̀ ní gbọ́ ọlọ́run ní ọ̀là yín lọ́wọ́ fìdá ọ̀lẹ̀ tí ń pa yín tí ń pa àwọn ọmọkùnrin yín tí sì ń yí àwọn ọmọbìnrin tó ṣe yín bọ́jọ́ tí ń ṣe sú bí ọ̀sẹ̀ jẹ́ máa ń sojú ẹ̀ wá lẹ̀ ní dúpẹ́ bọ́lá wọn bàálà máa dààmú kí odidi forty years lẹ́fín dàmúkí wọn ọ̀mọ̀nàmọ́ ìbẹ̀gẹ́ ni musa padà kú sí ó ti yé ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ wọ́n parun sí kó tó di pé ọlọ́pàá wá ní pé kíkan nínú wọn tó gbà fún musa ń padà wá lọ jagun padà wá win àmọ́ wọn kọ́ dàmú 40 years so ìlú yẹn ìlú wa ní àwa lá níbẹ̀ mùsùlùmí ló níbẹ̀ àwọn anábì ọlọ́run ní ń lo bẹ̀ láti lẹ̀ tí àwọn jù bá ní pé ara ẹ̀jẹ̀ lára bani israel làwọn náà ti wá àwọn mùsùlùmí náà wá látara gíní bani israel bọ̀dùmọ́ láti ọlọ́run ọba ni ọlọ́run ló ní ilẹ̀ tálọ́ ẹ̀kọ́ mọ́ kọ́ńtró rẹ̀ ẹ́ àwọn ànínà ẹ̀ mọ́ni gbogbo àwọn jù náà jẹ́ bani israel ọ̀tí kọ́lá gbogbo ilẹ̀ ayé yìí náà mùsùlùmí ló ní torí pé har ọlọ́run ló ṣe kíni kó tó di pé àwọn bani israeli dé kíni síta nàbí musa ló kún ọwọ́ bẹ̀ lẹ́bi dé jiná jẹ́jú tí ọba kún ọwọ́ bẹ̀ wọ́n ṣe kíni àwọn láwọn ọwọ́ bẹ̀ ń jọ kíni àná yìí tọ́nà tó pa ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n dà mú fojú fọ́sí yẹ fún òpin ọmọ nàmọ́ kọlọ̀bà kọmọ́ sà sọ wá mẹ́ ọlọ́ta alára Alhamdulillah, wọ́n ti anyị nípa bàbá ànábì bàbá bàbá ànábì àti bàbá bàbá anyị lẹ́yìn àwọn nípa ìyá bàbá ìyá rẹ̀ èyí mo lọ́kàn yìí ọ̀dà o ìyá ànábì ni àmìnà ó ti ìyá ànábì ni kíni ọmọ ọkùnrin sì lèyàn máa kíyàn máa yòókè kíyàn máa kíni ìdílé obìnrin bí ọ̀bá dàrú òní máa kìyàn lọ sínú ìdílé obìnrin ilé àbá rẹ̀ náà wọ́n sì gẹ́ni wọ́n fi pè ọ́ torí ẹ̀ ámbèlì tàṣínà àmìnà náà ni lára àwọn lárúbáwá náà ni ó ti ara kò rẹ́ sílẹ̀ òun àti wá kò ní búrẹ́mù ara sàmọ́ gbogbo wa náà ni wọ́n sábà dákọ̀ bàbá wa ìmọ̀mọ́ wa tani máa ń dákọ̀ bàbá wa náà ni wọ́n ní ismail ọmọ kẹ́ni eh, bùnú abdulrasaq wọn dákọ̀ pé bùnú mẹ̀múnà àbẹ́dákọ̀ bẹ́ẹ̀ kíra ẹmọ́wùlẹ̀ ẹmọ́wùlẹ̀ bínú so amínà ya anábíwá muhammad sallallahu alaihi wasallam so gbogbo ẹ̀rọ mẹ́lẹ́ kọ́dà àwọn ọmọ olórin gánmà adẹ́gbọ́ ni bí ìkan ìkan lọ́sọ̀sọ̀kúsọ ní pé òun ọmọ ìyàwó ànẹ́bì àbí ọmọ ni amínà ọmọ ìyá ànẹ́bì sẹ́ríkúsọ̀kúsọ lọ́sọ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ burúkú lọ́sọ ọ̀rọ̀ tó takọ àkídà ọlọ́gọ́sọ wa mẹ́ ọlọ́tàlá ọlọ́mọsá sí wálé ní rí ọlọ́mọsá gbàdúrà wa gbogbo tá à ń fẹ́ ọlọ́mọsá sí ní rọrùn fún wa ọlọ́mọ dààmú wa o ọlọ́mọ fìtínà wa o ọlọ́mọsá mú ìṣẹ́ wa délẹ́rìí súnà yìí o tá a fi lọ bọ́ rẹ̀ lọ́wọ́ bá la ọlọ́njà kú sẹ́rí rẹ̀ ni o má jà á fi ashadu allah ilaha illa